والأرحام قيوم السماوات والأرض خالق كل شيء الفعال لما يريد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله المبعوث بالهدى وبدين الحق ليظهره الله على على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله يقول الله عز وجل في القرآن ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون عباد الله dájúdájú ọlọ́run بين الدواء dá لا ó dá wa láti gbàdá ó dá wa oníkàwọ wáyé ní ìgbà nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam aṣíwájú fún gbogbo ọmọ anabi Adam lọ́jọ́ gbẹngà al-qiyama òpin àwọn anabi àfìránṣẹ́ anabi tọ́lọ́ wọn bá sàlẹ́sà láàrin gbogbo èèyàn pátákà àfà tó tún wá sí ìjọ rẹ̀ ní khayra ummatin ukhrijat lin-nas ìjọ tó lóore jù tọ́lọ̀ wọn bá kó jáde yọ sí àwọn àmì èèyàn nítorí kíni تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله kẹ́ni máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa kẹ́ni máa kọ́ ìbàjẹ́ fún wa kẹ́yìn náà ó sì jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo dájúdájú ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wa onani alqahhar ọba tó borí gbogbo nǹkan ọba tó fi pé kò sí ntagbara rẹ ọ̀ka ọba tí ìṣe bọba ti ṣe fẹ́ ọba ṣe yóò tí ẹnìkan ò lè ka lọ́wọ́ dè ẹnìkan ò lè dá dúró láti ṣe ntọ́ba fẹ́ ṣe gbogbo ntí ọlọ́run ọba bá fẹ́ ṣe ṣíṣe ní nǹkan náà máa jẹ́ báwọn kan ṣe fún tí wọ́n lẹ́ di àpòpọ̀ tí wọ́n kóra jọ pé tí ọlọ́run ọba fẹ́ kọjá sísẹ kò ní sẹ sísẹ lọ́lọ́run ọba máa ṣe lu wọn máa ṣe. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó gbé àtàwọn òkàlẹ́ ayé ọ̀tún àti òsì ilé ayé iwájú àti ẹ̀yìn ilé ayé òkè àti ìsàlẹ̀ ilé ayé kò sí ibi tí ọlọ́run ọba kò sí àdánwò bá àdánwò yìí ó ń lé kálukú ká àárín sápamẹ́sí àti kọjá pé gbogbo ibi tá a bá dé náà wọ́n sọ pé àdánwò yìí tún ti débẹ̀ ibi tá a ti sá àbọ̀ lọ́wọ́ rẹ̀ ibi tá a lá ń sá lọ. ọwọ́ rẹ̀ náà là fún kó sí àdáwò yìí bẹ̀rẹ̀ bí eré bí àwàdà láti orílẹ̀-èdè China níbi tí wọ́n ń pè ní Wuhan àdáwò yìí yọdún bẹ́ẹ̀ wọ́n ní coronavirus ọ̀nà làdáwò yìí ń jẹ́ wọ́n tún fi àdàpé rẹ̀ ipò ní covid 19 àdáwò yìí bẹ̀rẹ̀ bí eré bí àwàdà

kọ́kọ́ orílẹ̀-èdè àwọn alẹ̀ lóyìnbó lọ ọ̀nàwọ́ kan wọn ní Italy láti Italy ó ti èrò France láti France ó ti èrò Britain láti Britain Germany Spain Portugal kò tí ẹ̀ síbi kankan sílẹ̀ nínú ilẹ̀ àwọn òyìnbó àfikọ́jẹ́ kó débẹ̀ ó tún kó fẹ́ rẹ̀ ó di Amẹ́ríkà wọn pa wọn pa pupa níbẹ̀ àdáwò yìí sọ sẹ́kọjá sísọ lamẹ́ríkà eléyìí tó fi ẹ̀sẹ̀lẹ̀ lamẹ́ríkà tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí orílẹ̀-èdè ilé ayé kan sádàáwò yìí bá wọn tó wọn eléyìí tó bá amẹ́ríkà ti gbogbo ètò bá ara yòókù lọ. akọ́nàmọ́kọ́mọ́wá bí Australia ti ṣe jìnnà tó àdáwò yìí tó débẹ̀ ó dé Canada ọ̀fà gbọ̀sọ́dọ̀ wa àwa mẹ̀kúnnù àwa Áfíríkà. Ọ bẹ̀rẹ̀ láti South Africa ó dé ike ó lọ sí Algeria ó tún ta Nàìjíríà ó ti tọrọ fọkálẹ orílẹ̀-èdè bíi mẹ́tàlélógójì ni wọ́n ló ti dé ní Africa ti wà yìí báyìí tí oníwá bá à ń bá sọ pé kò ṣùgbọ́n nǹkan ẹyọ kan eléyìí tá a lè ṣe láti fi wáàbò fúnra wa òun náà ní ká máa ríra wa sá fúnra wa ká máa dènà takété síra wa ká sì sọ́ra fáǹfààrẹ ẹni lọ́wọ́ ká gbìyànjú láti jáde tó ti bá máa fọwọ́ wa pẹ̀lú ọ̀sẹ̀ àtomi lóòrèkóòrè nítorí ká má bàa lùgbàdì àárẹ̀ burúkú yìí báyìí àárẹ̀ tó ti gbé. kò sí fojú gbáni ojú ọmọ èèyàn ò lè rí láì jẹ́ pa lo àwọn awò tí máa ń fún kí n tọ́gbẹ́ ó tóbi iná ni wọ́n lè rí virus ó ju agbára àwọn alágbára ayé lọ science and technology gbogbo ẹ̀ lọ́gbọ́ kò ni. níwájú àwọn akọ̀ròyìn ní ọ̀rọ̀ tó ti pé láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ kò sí ìtumọ̀ kankan nínú rẹ̀ ju wípé ó ju agbára wa lọ àmọ́ ń tà lè tètè má. akramakumullah coronavirus ọlọ́wọ́n fi fún gbogbo ike tí ọlọ́wọ́n bá ti tán láti mú wa kọ ike kọ́ máa rọ òjò òkúta lé wa lórí irú ètò ṣe fáwọn èèyàn nàbì lóhùn alẹ́ yìí sẹ́lẹ̀ kò bùkátà láti tí omi lé wa lórí látòkè àti kalẹ̀ tómi ọwọ́ ayálé kó mu wá ní gbogbo àyè káyè kọ́ pa wá dá gẹ́gẹ́ bó ti tètè fáwọn èèyàn nàbì lóhùn alẹ́ yìí sẹ́lẹ̀ ọlọ́wọ́n kò bùkátà láti di igbe rárá kó fi pa wá gẹ́gẹ́ bó ti tètè pa àwọn kan. nínú àwọn aṣáájú wa àwọn ẹni tó sá ìgbàgbọ́ àwọn akwụkwọ nàìjí àwọn ẹni tó kọtọ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá bá ti tán láti fi hàn wá bá a ti ṣe kéré ma àti bá a ti ṣe mọ̀ wọ́n ara wa tábìlì ń dà wá láàmú níta ìjọra ẹ̀ lójú ọkọjá sísọ òǹkà alára ń pera rẹ̀ lọ́lọ́ òǹkà alára lọ́lọ́ wọn bá lò ọlọ́run ẹlẹ́dàá wa nígbà tó ṣe sẹ́jọ́ padànù yàmùyàmù lásán lọ́lọ́run ọba fi kọ́ lórí ibú dànù yàmùyàmù bó ti kékeré tó lọ́lọ́run ọba fi kọ́ wọnú imú ọ̀daràn imú kófìàkófìàn kọ́ àlọ́ máa dáná ọpọlọ rẹ̀ rú yàmùyàmù lọ́lọ́run fi ṣe sábàbí ikú rẹ̀ ọ̀daràn wa kú dalẹ̀ yakata yakata bẹ́ẹ̀ náà làwa náà àgbélé wa ti pọ̀ jù ìjọra ẹni wa ti ní ayé wa wà lónìí báyìí kí kílọmọ èèyàn péra rẹ tán lónìí wọ́n lé látàrí àwọn ti ní ìlọsíwájú eléyìí ti pé nínú ma ìwádìí gbogbo nǹkan làwọn lè ṣe gbogbo nǹkan làwọn sì mọ̀ nípa rẹ̀ ọmọ èèyàn wá pèsè bí ìgbà tó ti kó ńlọ́lọ́ ó ń hùwà bí ìgbà tó ti kó ńlọ́dẹ́dà wọn mọ̀ wá sẹ́lọ̀ ní oríṣiríṣi ọ̀nà ní àwọn ọ̀nà tó ṣe àwọn míì nínú àwọn tó ti ọ̀kan nínú àìníye àwọn burúkú ń dá lónìí oní wọn dá wọn bá fi gbogbo wọn gbogbo ẹ̀ lọ́wọ́ papọ̀ sọ́wọ́ à ń akwụra àfúrá à ń tẹ́ àṣẹ bí ìgbà tó fi pàǹtẹ̀ kọ́dà tẹ́nìkan bá sọ pé káì ìwà burúkú ló ń wù yí báyìí ó ní ya gbogbo akpata ló kó bá àwọn amùsà àwọn àtẹ̀bàjẹ́ àwọn oníwà burúkú yìí wọ́n tún máa máa pé tiẹ̀ ti jẹ́ kí lọ́kàn pẹ̀lú àwọn àwọn làwọn lára àwọn àwọn lè wù tó wù kánìkan ọmọkùnrin ra wọn nítorí pé bọ́bá tiẹ̀ kú bọ́bá bàjẹ́ orí àwọn nìkan iná ní ọmọ òkú náà mọ̀ pé orí ònìkan kọ́ ní ọmọ nítorí pé wọ́n tọ́kọ̀ òfìsì náà dẹ́nu láti ṣe ìbẹ́lẹ́nà lẹ́lẹ́ iná bọ́lẹ́nu ní nǹkan kọ́ọ̀ọ́sọ ọlọ́ni ẹgbẹ̀rún òfìsì náà ní ìgbà tó bá dé àwọn alábòsí nìkan kọ́ ní òun yóò mẹ́ni tí ọmọ wọ́ yóò mẹ́ni tí ọmọ ẹsẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí ní ìgbà tó ṣe pé inú ilé ayé wa táwa ń gbé lónìí báyìí ọmọ èèyàn kọ̀ láti pọmọ làkejì rẹ̀ nípa àbòsí wọ́n fi ọmọ èèyàn wọ́n fi wọ́n rúbọ ló kọ pé kí ayé tàwọn kó lè bá a já kó lè bá a kún régé wọ́n wàá gbẹ̀mí ẹlòmíì lẹ́gbọ̀dọ̀ nítorí ìtara tiwọn nígbà tí gbogbo wa ti mà ike bá a ti ṣe fẹ́rù bẹ́ẹ̀ náà la bọ́ lórúkọ fáǹsì science and technology. àìmọye ẹ̀mí ló ń sọnù àìmọye ẹ̀mí ló ń ogun wọn a máa dá lẹ̀ lórúkọ fáwọn fẹ́ dá àwọn nǹkan àjà burúkú táwọn ṣẹ̀fẹ̀ ṣe yìí àwọn fẹ́ dá wò àwọn fẹ́ wo ọwọ́ wo òfin máa ṣe kópa yẹn nígbà tó bá bọ́ sí àyè lílò sẹ́fọ́ mi èèyàn náà lẹ̀ ń pa pàkúpà lórúkọ ayé àwọn abẹ́ ná science and technology mi wò wọ́n á máa kó mẹ́tẹ̀lé wọ́n wàá dà sínú omi tẹ̀yìn mu lápá mi tẹ̀ wà nílé ayé lórúkọ pé àwọn fẹ́ wo ìtẹ́jú ọ̀dọ́ wò lọ́ba dé nu omi yọ̀wọ́ adigun àlùmọ̀ kọ́ gúlọ̀ dànù látàrí omi odò tẹ̀ mu táwọn olórí búkà ti wá da àwọn àjọ títí nínú tẹ̀bílẹ̀ ayé tá a wà yín náà ni ìnáwó ti sọ pé ẹ má bá wọn wí. ẹ ti gbọ́dọ̀ bá wọn jà ọkùnrin lè fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ obìnrin lè a obìnrin àti pé pápá kan ọyẹ kí eléyìí kọ́ra yìí wọ gbogbo òwe òfin orílẹ̀-èdè kọ̀ọ̀kan àti pé ẹni tí ọba gbà wọlé á gbójú agbẹ́sí á ti pè níjà á fi hàn òun torí pé ọ̀làjú tọ́gbà kan ọ̀làjú àwọn ọ̀làjú pé káfọkùnrin sílẹ̀ kọ́ máa fọkùnrin káfọkùnrin sílẹ̀ kọ́ máa ọmọ pẹ́ bọ́mọ̀ jìnnà ṣáájú kótó di pé kòrónàfáírọ́ọ̀sì yọjú kò pẹ́ rárá sí ìgbà tí kòrónàfáírọ́ọ̀sì rọjú ìtọ́ yọjú àwọn tó ń pera wọn ní géè ọkùnrin bí ọkùnrin nílé ayé wọ́n mọ̀ sí pàdé gbogbo ọkùnrin ọkùnrin ayé ní Italy àwọn olórí ikú wa bọ́ sí àwọn nìyẹn àwọn ṣé agbára rẹ̀ tiẹ̀ ká wa ni àwọn ọ̀làjú la hawla wala quwwata illa billah tẹ́fà bẹ́ẹ̀ sọ́mọ̀ tá a wà náà nù ebi òkè pẹ̀tà wà náà nù tó ti dá ike tá a lẹ́yìn náà tí ọ̀fẹ́ máa jẹ́ owó èlé lónìí ọlọ́run ti sọ pé ń ṣe owó èlé jíjẹ léèwọ̀ tá a lẹ́yìn náà tó bọ́nu rẹ̀ lónìí tẹ́fà oníkálukú jẹ wọ́n pọ́ǹtì lánàá oníkálukú tètè ta ní òmùnú tẹ́fà ọ̀pọ̀ àìmọye nínú wa lónìí iná lọ́jọ́ pé ó ní nǹkan míì tí sìn yàtọ̀ sí Allah ó ní nǹkan míì tí ń pè yàtọ̀ sí Allah ó ní nǹkan míì tí ń wárí fún yàtọ̀ sí Allah tẹ́bí ọ̀pọ̀ àìmọye wa lónìí alábòsí ni wa alábòsí ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa a sì mọ̀ kọ́nà wọn bá ti àbòsí ṣe léwọ̀ ṣùgbọ́n kí ló dé tóbi tẹ́ pé gbàtọ́ lọ ṣe léwọ̀ tá a mọ̀ léwọ̀ gbogbo apáta la tẹ̀ bàjẹ́ arábòsí jẹ lọ̀pọ̀lọpọ̀ ìdí èké lọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tẹ̀ bàjẹ́ tẹ́bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà láàmà gbogbo ntọ́nà ọba ti lé wọ̀ tó ti pa nǹkan ọlọ́run ọba yà lójoojúmọ́ ọlọ́run ní sinú ìwọ ni tẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí ọba ti ṣe ìdìnnà lọ́sẹ̀ kan kò tí ì ọ̀pọ̀ ìdí ìdìnnà iná tiẹ̀ ó máa ń fa àwọn èèyàn lọ ṣe ìdìnnà ni owó tó bá pa ń bẹ̀ iná ná iná lórí ìyàwó iná là ń kó òfin ọlọ́run ọba lójoojúmọ́ dáàmú àfi ṣe yẹ̀yẹ́ tí wọ́n bá ń kọ òfin ọlọ́run ọba fún ọ ọmọ sọ pé ni wọ́n ń bá wì nítorí pé ọlọ́run ọba kú rí wọ ó ti mọ̀ pé ló ń sí tó ti dọ́ sí òfin tí wọ́n máa ń lò ń bẹ̀ kọ́ gbọ́dọ̀ jẹ́ ti nítorí tí wọ́n bá lásìkò bá tó kókò fi tẹ́sà gbà lásìkò bá tó kókò àwọn dùngárì tí ó gbà yín lẹ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ti ṣe tán láti mú yàn bí ilẹ̀ ti ṣe pẹ̀tó ìfúnmayàn èyí rí bí sábàmà torí ẹ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu tó dé gbogbo ilé ayé wa dá bí ìgbà tó ti pé gbogbo ẹ̀dá tó wà bẹ̀ ti kú oníkálukú wa àtún lè yọjú síta má kálukú gba kámú agbalẹ́dọ́kù ẹ̀rú ń bà wá nítorí pé kí ni wọ́n bá a bá jáde á lùgbàdì rẹ̀ ó di pé àwa ara wa àwọn àpàdé rẹ̀ àwọn tiẹ̀ tẹ̀ ẹ́ dì mára yín gbàgbàgbà ó ti pé àbí kẹ́ ẹ kíra yín lọ́ọ̀kan kẹ́ ẹ pẹ̀lẹ́ o ẹlòmíì kan ìgbà wọn ni wọ́n jọ kọ síra wọn lọ́ọ̀kan wọ́n ti bá wọ́n nù àwọn ẹlòmíì ẹsẹ̀ ni wọ́n fi lu tẹ̀ báwọn ti bá wọ́n nù la hawla wala quwwata illa billah gbogbo àwọn ẹni tó mọ̀ nípa àtẹ̀wò oníkàlùkù ń sá wọn ò jọ fítùmá kí ló dé wọn níbi tá a ti kẹ́ sànú ẹni tí ń sá káwọn náà má lọ jẹ́ pàfàrà kásá rẹ̀ ó sì ti ṣẹlẹ̀ ikú ọ̀pọ̀lọpọ̀ olùtọ́jú aláàárẹ̀ àwọn náà ti fara lùgbàdì rẹ̀ kọ́dà ẹlòmíì ti dára sàárè lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn nílé ayé tó fi dáwọn lóyìnbó yẹn tí wọ́n máa bú àwa ẹ̀yin áfíríkà ẹ̀ ní facility ẹ̀yin áfíríkà àtàdédé pèyìn láfíríkà aláìlájú olùkó àwọn dìdìrín játọ́ áfíríkà tọ́ abárí áfíríkà náà ní England àríwá áfíríkà náà ní England gbogbo alaare tí wọ́n lùgbà ní covid nineteen wọ́n wá ń tò lọ ní àbáwọ àwọn kálukú wá sùn kalẹ̀ lẹ̀ lọ ẹ ṣe náírà kúta la wà ní ẹ ṣe ẹ ṣe òkè òyì ńlá wà ọlọ́wọ́n bá fi hàn kó ní ọlọ́wọ́n bá fi hàn bá pé tani fi tani lágbára náà tani fi oníkálukú gba kámú gbogbo àwọn ọ̀dájú ayé gbogbo àwọn ẹjọ́ ọ̀kọ́ mi èèyàn fún kankan omi dé bẹ̀rẹ̀ sí ní ta lójú wa àti bẹ́ẹ̀ ṣe léyìí sí ọ́ ah, oh God kí ni jẹ́ bọ́ọ̀dù lẹ́nu àwọn náà bá ń wọ́n ń ẹ̀yin tẹ́ ti lẹ́ẹ̀fẹ́ máa ti adẹni tó ṣe ike ẹ̀rù ń gbà wá ní kálukú wa àmójútó àdọ̀ ńlá sí ma orílẹ̀-èdè tó bá san ike àwọn ti ṣèwádìí débi ike àwọn lóògùn rẹ̀ gẹ́gẹ́ bí Madagascar àwọn láwọn lóògùn rẹ̀ Madagascar àwọn lóògùn rẹ̀ egbòogi kan ọ̀dọ̀ àwọn nìkan ní tí mo àwọn gbogbo yẹn bá ní ẹ bá wa kó. ẹ wa kó WHO wọn náà ti ṣèwádìí ń parẹ dáadáa ẹ má ti lò wọn ní ẹ̀yàn tó bí ìwádìí àwọn ọmọ àlò torí ká má bà wù Subhanallah àti àyè gbà wá là ń dún wò kó tó di kó ṣe é pé òun náà kàn àwọn olóògùn bílẹ̀ náà náà àwọn Mm, àwọn náà lágbo kan táwọn jogún lọ́dọ̀ àwọn bàbá wọn agbó gbogbo ń pé ẹ máa wá ẹlòmíràn máa tún kókò kókò nu ló ń kọ pé sábà bàa kú iná sáni sá torí pé gbogbo èèyàn fẹ́ kú àmọ́ ìtaàṣe tàbí ní báwa alápàdé lẹ́yìn ikú ta ló fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ ń sá fún mi ìsìláàmù ẹ dákun ẹ wá wo abirẹ tó ti kú ni tí ó sì ṣe ìsìláàmù tó tún kú ikú burúkú yìí bóòlù ti fẹ́ yanjú ọ̀rọ̀ ara rẹ̀ tó bá di wájú ọlọ́ tó bá di lọ́la gbẹ̀ngà òkúya. akramakumullah aspirin wọn là gbọ́dọ̀ ló mọ ọjọ́ ti pẹ́ ó tún di nǹkan tuntun ó dà tún bí gbogbo yẹn máa ń kó aspirin mu wọn ní máa ń lókun rẹ̀ ní máa ń lókun rẹ̀ àbá gbogbo dáa ń pè ní ẹ bí hapẹ́lú sọ̀dẹ́ sanabi sallallahu alaihi wa

eléyìí ti jẹ́ kékeré pátápátá gbà nínú àdánwò tọ́nà tó ti tẹ́lẹ̀ ayé wò ni ó kéré púpọ̀ sí àwọn àdánwò àjàkálẹ̀ àrùn tó ti ṣẹlẹ̀ rí nítorí pé tọ́wọ́ àánú àkọọ́lẹ̀ òun náà ní pé àwọn àjàkálẹ̀ àrùn ti ṣẹlẹ̀ ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn tẹ́lẹ̀ kékeré pátápátá gbà coronavirus ṣùgbọ́n láyé tí wàá wò rírú ẹ̀rí ọlọ́run ẹlẹ́dàá wa báwa kásá rẹ̀ kó gbogbo ilé ayé ọlọ́run mẹ́jọ sẹ́kù síbi kàmá àdáwò tó dé tí ò jẹ́ kí rọmọdọ́nà lọ bí rọmọdọ́nà ti dé lọ àdáwò tó dé tí mùsùlùmí ń bá kọ́mọ́sáàsì láti gbọ́ rọmọdọ́n la hawla wala quwwata illa billah àdáwò tó dé tí mùsùlùmí òró tutù alọ́sẹ̀kìyàmù lẹ́yìn àdáwò tó dé sílẹ̀ lẹ́sìn kọ́dì tó fi lọ mẹ́rin mi lọ́wọ́ lórí fẹ́ǹsùn wọ́n ní a máa lọ ọmọ kíláàsì. àdáhùn tó dé tí ọdún ìtúnu Ramadan tó fi wọlé wá bá wa tí mùsùlùmí ò lè lọ sí ẹ̀yìn. wàláhì àdáhùn làdì ọlọ́run dákú má tún já rí wẹ́ẹ̀ mọ́ ọlọ́run gbogbo bí tó bá sẹ́kù sí wa kápò lẹ̀ wọ́n lọ́n gbogbo ẹni tó ti lùgbàdì ààrẹ tó sì ti bá bẹ́ẹ̀ kú tó mùsùlùmí ọlọ́run bá wa forí jìn wọn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa ṣe wọn lọ́mọ àlùjẹ́nà ẹni tí ara yìí ti mọ̀ tó jẹ́ pé òun ti bá tiẹ̀ yìí kò tí ì ṣekú pa ọlọ́run dákun jẹ́ fún ó lálàáfíà ọlọ́run bá wa fún wọn lálàáfíà ọlọ́run bá wa fún wọn lálàáfíà ọlọ́run bá wa fún wọn lálàáfíà gbogbo àwọn ará yòókù tó ṣe pé àánú ọlọ́run dákun ṣọ́ wa là wa ọlọ́run dákun ṣọ́ wa là wa gbà wá ń bẹ̀ má jẹ́ àmà gbà wá ń bẹ̀ má jẹ́ àmà akramakumullah á rí i pé ní àsìkò àdáwò lèèyàn máa ma mùsùlùmí tó tọ́ ní àsìkò àdáwò làwọn mọ̀nàmìkì máa fojú hàn nítorí pé ńgbà tí àdáwò yìí dé á rí ti lọ bí oṣù mẹ́ta ó lé lónìí tá a ti ṣe sọ láti júmọ̀ àkáyìn. kò wù wá kò dùn má wa bá wa lára mu bí ti okéré ma ọjọ́ júmọ̀ kò fẹ́ jọjọ́ júmọ̀ ma ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí wọn ò dá júmọ̀ ma sí àwọn ọjọ́ yòókù eléyìí nǹkan ńlá fáwọn ẹni tí má nì bẹ lára wọn Ọjọ nǹkan àdùnnú ńlá fáwọn àwọn tó ti pé wọn wọn bá àwọn bẹ̀rẹ̀ sí ní na wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe yàtayòtò lórí pé gbogbo àwọn ti jọdọ̀ bàbá yìí ọ̀rọ̀ à ń lọ mọ́sálásí àlọ́ mọ́sálásí ti wá sópin báyìí òun tún bẹ́ẹ̀ lọ nípọ̀rọ̀ yàrá rẹ̀ ọ̀daràn pé kọ́ máa wà bẹ́ẹ̀ kọ́ máa yí padà láéláé wala hawla wala quwwata illa billah akramakumullah ẹ̀rí ó náà ni wọn ọ̀fẹ́ sí wọn ṣe lébi tí wùlé ó kéré ma àwọn ẹni tó ń pín wọn ráyè láti máa ti sọ láti wọn ní jama wọn sì ń ṣe ń jama àwọn ẹni tó ń pè kò sáàyè fún wọn láti ṣe bẹ́ẹ̀ wọn ń ṣe sọ láti wọn nu ilé wọn àwọn àtàwọn ìyàwó wọn ń jama àbáwọn nìkan tí wọn dára wọn rí láyè káyè tí wọn ti ń ṣe gbogbo eléyìí lọ bẹ́ẹ̀ láti ṣe àmì pé ìmánì ti bẹ́ẹ̀. bó tilẹ̀ jẹ́ pé àdánwò wà ìmánì ti wà nítorí pé tí bá wà náà ara tọ́nà máa fi kápó lẹ̀ náà nígbàgbọ́ òdodo ka lọ́n kápẹ́ lọ́n kásí lọ́n ọlọ́run máa fi ká àdánwò pọ̀ lẹ̀ ní àsìkò yìí kan náà ọ̀pọ̀ àìmọye tí máa wá mẹ́tíláṣí tí máa wá sí lọ́n bóyá àtúbà nìkan ní wòókò jẹ́ lọ́n nígbà tí táyé ó ti pa sọ láti sì láti gbà títí dòdò tó ṣe pé kò ṣe má àánú ti ṣe wá fúnrú àwọn onítàn ẹnu wo olóòfin rojọ́ níwájú ọlọ́run tó bá di lọ́la gbé ìdàgbìyàmù àwa wíwo lórí sọ fún ọba rínúróde ní ọjọ́ tí ọlọ́run máa tó àṣírí ẹ̀yà a gbọ́dọ̀ fẹ̀sìn wá ṣeré gbogbo bó tilẹ̀ wù kí ìṣẹ̀lẹ̀ ọmọ ṣẹlẹ̀ láyé. agbọdọ fẹsẹ̀ wa ráre ohunkóhun ó lè máa ṣẹlẹ̀ láyìíká wa torí tó bá burú tó bàjẹ́ jù kọ́ mẹ́mi wa lọ tó bá sì mẹ́mi wa lọ tá a wà lórí ẹ̀ apò oríire nì ṣùgbọ́n tó bá lọ já síbẹ̀ tí wọ́n ti fẹ̀sẹ̀ lẹ̀ wàláhì ó kú orí ibu ni torí pé ò ní àwa wí kátó fẹ́ sọ fún Allah pé wọ́n lọ nígbà tí àjàkálẹ̀ àrùn wà ní ìsìn ọmọ mo sì ti fàjàkálẹ̀ àrùn náà pọ̀ ọ́. kí wọn lọ sọkọ lọ oríṣi eléyìí ẹ ká kí ìtẹsìn wa ẹ amójú tẹsìn wa ní gbogbo gbà ẹ afẹsìn wa ṣeré ẹ afẹsìn wa ráàyè ní àsìkò yìí báyìí a ní àyè nílé ayé àwọn mùsùlùmí kan wà wọlé tókùnmẹ̀n kòlòbó ọkàn wọn ò tí ì gbàgbọ́. wọ́n hàn ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé lásìkò àdáwò ti ń ṣẹlẹ̀ yìí. ẹnìkan pè láti orílẹ̀-èdè kan ó ní oníbèrè ìbéèrè ó dá lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn báyìí. ìgbà tí ìjọba tó ní káwọn ti gbogbo mọ́ṣáláṣí àtàwọn àyè míì náà tí wọ́n ti ń ṣẹbọ́ sọ́lọ̀ so àwọn wá pé àwọn ò lè ṣí mọ́sálásí táwọn àyàfi káwọn agbófinró nǹkan wá fọ ara wọn jì táwọn ọlọ́pàá bá sì di pàǹpá wọn bá dé wọn bá sì mú àgbàdá kodo wọn ní kí lè má mú ọkọ wọ ara rẹ lè má mú ní ọlọ́run má jẹ mi ò lè fọwọ́ sí mọ́sálásí láíláí má ah ìgbà tí bàbá yìí bó àwọn ọlọ́pàá pé kọ́lọ́ má ṣé àwa láwa lọ sí kọ́nà ó ti àwa náà fà. alẹ́ ti kí ni wọ́n lè ní ẹwà jù alẹ́ ti ẹ̀rọ lè ní ẹwà jù bí ọba ti bá rẹ ẹ̀ tó lọ́fíìsì wa ẹ̀ tó ń tẹ̀sán yìí. tó bá fi mọ́tò láti lẹ̀ sí gbàtí wọ́n ti tẹ̀sán ọba ti tẹ̀sán di àkókò sọ́lá àti ẹnì kan kan pè sọ́lá àti lẹ̀ wọ́n ti pa ọmọ alùpùpù adarapọ̀ máa ń sùn ní wọ́n bá ń ti sọ́lá àti lórí ti ẹrú kọ́kọ́ ba gbogbo létí ọlọ́pàá pé ẹ àwọn kìíní ìfìlẹ yìí ẹkẹ ìmánì ìmánì ṣe rí láàbù yàtọ̀ sí mìíràn àwọn kìíní ìfìlẹ jù ọlọ́run parí sọlá ìgbà tí ìmáàmù ti sọ pé òun ò lè fà gádà bùrù sí mẹtíláàsì kọlọ mẹtì ò náà pa àwọn ilé iṣẹ́ ọlọ́pàá kọ ọmọ ẹgbẹ́ rẹ o ẹ bá ti mẹtíláàsì má bẹ́ẹ̀ bá ní ìjìyà gbọ́dọ̀ síbẹ̀ ọdà kò burú dáhùn pé láfíríkà àwọn òkú gbọ́ lọ́ngbọ́ ògùn wọn gbàgbọ́ torí tó ti mú bàbá lè má mú sọ pé kọ́lọ́ ọmọdé tó lè pa wọ́n mẹ́rin tó ní ọba ti gbá gbàdágodo mu lórí ọba di nǹkan mi ẹ̀rù ti ń bà àwọn òkú bá ń lọ. tọ́ ọkùnrin yẹn wá ní sí ìyàlẹ́nu ohun àwọn mùnáfìkì bó ti pè wọ́n nù wọ́n wá lọ sòkò fún àwọn ọlọ́pàá pé àwọn èèyàn wọn mà dẹ́kun àwọn ti sọ̀ láàrín. ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ káàkiri ayé bẹ́ẹ̀ ó fi hàn pé mùnàfíkì pọ̀ náà àjàgbèrè àwọn ẹnu lásán ni wọ́n fi gbàgbọ́ ìmánì òdọ́kàn dára ẹ máa rí náà láwọn mọ́sálásí gbogbo ẹnìkan nu yín tẹ̀jọ́ ń ṣe sọ láti ọ̀dọ̀ sọ fọlọ́pàá àwọn kan máa ń ṣe sọ láti ń bẹ̀rù àwọn kan máa ń pọ̀ ọjọ́ lórí ikú lòun òun kàn wọ́n kamọ́fúláàgì ni òun wá ń wo tí ń ṣẹlẹ̀ toró lówó ẹ̀kọ́ àtàkàrà tí ń gbà lọ́dọ̀ àwọn àtìyìn yàrá lọ sọ fún ọgbọ́n wọn tó mọ̀ ń kúra wọn jọ ń bẹ̀ wọn mọ̀ ń ti sọ̀dá sí wọn mọ̀ bọ́rọ̀ síjọba lẹ́nu ẹ má pé mi mọ lọ́gbọ́n yín o ọlọ́run ti rí ọ lórí ibú ọlọ́run tọ́ ọmọ kò síbi tó lórí ibú fẹ́ sáké tí ò ní hàn wájú ọlọ́run àtàràmà kó mọ wá ẹ sì rí pé gbogbo àsìkò ẹtì mọ́sálásí ẹtì sọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ sọ́ọ̀sì wọn sílẹ̀ náà àbẹ́yìn ò rí ni gbogbo sunday sunday náà wọ́n tún kò sẹ́sí mùnàfíkì láàrin tiwọn náà gbogbo òtóòrù wọn ló ń ṣe àbí ládùúgbò ẹ̀yìn ọ̀gbọ́n ariwo burúkú burúkú lóru wọn ò dáhùn èèyàn sùn tó o mọ̀rọ̀ pé pípàdé ń bẹ̀rù kò sára àmú bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àràmù ẹ má pàdé mẹ́tíláṣí nìkan lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn wọn àwọn wọn táwọn mùsùlùmí bá wá láwọn ó sí lọ ìgbà náà lẹ́rọ lórí ikú kan ọmọlẹ́yìn abdullahi ibn ubay ibn salon olórí ikú àgbà gbogbo òdòdó gbogbo nínú títẹ mùnàfíkì àgbà àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn wà mùsùlùmí kan bẹ́ẹ̀ ọba ni lọ́kàn jẹ́ èèyàn mélòó náà ní islam tẹ́lẹ̀ náà wa èèyàn mélòó ní nǹkan bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ronú àlùkìyàmù wọn ò ronú gbáwọn wọn ò ronú ọjọ́ kan báwọn wọn tu àṣírí rẹ ní gbangba àlùkìyàmù tí o síbi tó lórí ikú rẹ ọ̀sà sí torí tá a bá kúkú jọ ọmọ láyé náà alẹ́ fẹ́ lù ọ pa báàsì fọwọ́ lù ọ alẹ́ fẹ́ nu bá tiẹ̀ jẹ́ torí sẹ́yìn bá sépè fún ọ tẹ́lẹ̀ iná sépè fún ọ tẹ́lẹ̀ iná sépè fún ọ bẹ́ẹ̀ mọ̀ pé yóò ó ní ó inna lillahi wa inna ilayhi raji'un torí rẹ̀ kò sáǹfà nínú islam ojú ayé tí ọba ti dé nu kò sáǹfààní nínú mọ́kànlọ́ǹkọ́ ẹnu lásán tí ò ti máa ní lára rẹ̀ kò sí tọ́lọ̀ fẹ́ ti lẹ́yìn sí torí kí ara rẹ̀ lọ́n tàn dànù o lè lọ́rọ́ o lè rọ́lọ́ tàn jẹ́ torí ẹ̀ bọ́bá gbọ́lọ́ wọn dúró déédéé lórí Islam rẹ̀ ìdùnnú mùsùlùmí ni kó wọn máa rọ́lọ́ sí gbogbo gbà kò sì sí dùnú nínú kémi nìkan máa dọ́lọ̀ àfi kémi pẹ̀lú àwọn ọmọ ìyá mi kájọ ríra wa ìbá bá ládùnú ní bẹ́ẹ̀ ó rí pẹ́ni tó ọmọ rí ọmọ ẹni tí ọmọ rí yọ ọmọ tó ọba lọ bọ́ sínú sòrò kan lé ayé ìmọ̀ọ́dún ó tiọ̀ tí ìdùnnú bá dé bọ̀ wọ́n wà pẹ̀lú ẹ̀ ìtumọ̀ Islam tó tí ọba wa sọ pé ìwọ tiẹ̀ olùwá ìfàsẹ́yìn fún Islam nìwọ jẹ́ olùtọ́lọ́wọ́ fojú rẹ̀ rí láti ayé tó dọ̀gbìn dàgbìyà torí di eléyìí ọlọ́run tara àdánwò yìí ó tó àtìrí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tara àdánwò yìí ó fi hàn pọ̀pọ̀lọpọ̀ ayé lásán wọn ni kéékèèyàn adáàlú jẹ́nà ìgbàgbọ́ ẹ̀mẹ̀ nínú mùsùlùmí kò gbẹ̀yẹ̀ jẹ́nà àníkọ́lọ́ kí wọn alẹ́ nìkan fẹ́ fún ọ látàrí ìwà kí ni wọ́n fẹ́ fún ọ látàrí ìwé èké tí wọn náà ní tama lọ́wọ́ láti ẹ̀kọ́ pọ̀ títí ọ́ tama lọ. torí di eléyìí báyìí ọlọ́wọ́n bá tara àdánwò yìí báyìí ó tún fi hàn bá a ti fi gbọ́ lọ́wọ́n bá gbọ́ sí ó fi hàn bá a ti fi gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó ó fi hàn bá a ti gbọ́ lọ́wọ́n bá dúró tó ó tún fi hàn bá a ti fi gbọ́ lọ́wọ́n bá dúró tó wàláhì gbogbo nǹkan yìí lọ́lọ́run tó àṣírí rẹ̀ èsì tó ń bẹ lóde sísìn kò sí ìtàn òdodo ni pé nǹkan kan jẹ́ coronavirus wọ́n sọ yìí a gbọ́dọ̀ wí pé a máa jiyàn rẹ̀ òdodo ni kò sí tàbí ṣùgbọ́n pa rẹ̀ nítorí téèyàn ọmọ pé kò sí ajẹ́ pé kò sẹ́ni kankan lódodo ń ti àwọn èèyàn lódodo ẹni tó ti tó ti tó ti bá a kú wọ́n pọ̀ ṣùgbọ́n lásìkò kan náà ó tẹ́tẹ́ ó tẹ́ pẹ́ lómi wọ́n parọ́ pé ló mu kọ́ mọ̀ mọ́ ẹlòmíì ọlọ́mọdé àti ẹ̀ bóyá ló ní wọn lọ lọ sípítù wọn pẹ̀lú wọn gbé lọ sí wọ́ọ̀dù àwọn kòrónà ni ẹ dákun kọ́ ló mú mi èmi ò kò mú èmi nǹkan lọ́wọ́ bá gbé àbí ẹgbẹ́ kínní ẹni tí kòrónà mú téèyàn mẹ́tò lè dá mú sọtẹ́ kòrónà kọ́ ló mẹ́lẹ̀ torí apátọ́ ń yá báyìí àwọn èèyàn ṣubú lọ ó tún yá apáyì àwọn èèyàn tuntun a ní nǹkan kan mẹ́mí inú ní nǹkan ọrùn mi wọn là ti mú ọkọ kòrónà báyìí irú wọn náà kú táyì kọlọ́n má di àti ẹ̀yìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọwà ṣùgbọ́n dàbí ìgbà tó lọ ń sànù wa ní àánú kan tí ọ̀sábà sí lágbọn abòmí láyé láwa dúdú dúdú yìí ìsọwọ́ pààyàn rẹ̀ láwùjọ èèyàn dúdú ó kéré púpọ̀ tí ìfọwọ́pààyàn rẹ̀ nírú àwọn Europe nírú Amẹ́ríkà nírú Asia ọlọ́run ọba ò ní kí ọwọ́jà rẹ̀ ó lágbára láàrin tiwa bí bó ṣe lágbára lọ́dọ̀ tiwọn. ẹ wo Brazil wọ́n sọ pé ní ọjọ́ kan lásán iye èèyàn tó lùgbàdì rẹ̀ bí àná wọ́n ní thirty two thousand people thirty two thousand. ká ah, ọlọ́run dákun ṣàánú wa wọn ké nàìjíríà ní ìsìn àtẹni tí wọn sì mú àtẹni tí wọn mú sàǹsàn gbogbo wọn ò sì wọ twenty thousand. wọn wá ní ọjọ́ kan ṣoṣo ní Brazil thirty two thousand people sẹ́mi kékeré ṣeré kọ́lọ̀ ẹlẹ́dàá akọ́sà àánú wa. a sì rí i pé nàìjíríà náà ó mú mẹ̀kúnnù ó mú lówó ó mú àwọn tí ń ṣèjọba ó mú àwọn tí ń ṣèjọba lé lórí ó kìkì náà tún retí dẹ́bì kọ́kọ́ wà ọ̀dájú pọ̀ wà torí àwọn nǹkan tí wọ́n ní káwọn èèyàn máa ṣe kó fi wà lábẹ́ àpò ẹ̀ káwọn náà mo ti so ká máa ṣe. alihamudulilayi sùnmi bá ń bọ̀ wá mọ́tíláṣí tẹ́lẹ̀ náà yóò ti sàlùwàlá a ti fọwọ́ wa dáadáa alihamudulilayi a ti mà pípé ẹni tó bá ní tíyẹn bá súnmọ́ a bọ́ba wúkọ́ àbọ̀bá sí ó tẹ̀sẹ̀ kíkọ́ rẹ̀ kó tutọ́ rẹ̀ sí wa lára àbí kun rẹ̀ kọ́ bá wa lára tó ẹ jẹ́ àgbìyànjú láti jẹ́ pé à ń fi nǹkan bomú ká máa fi nǹkan bomú bu ẹnu tọ́ tába ti ṣe sọ láti wá tẹ́tà sálámà ká rọra fi àlàfo sílẹ̀ láàrin ara wa sọ àmọ́ pé ká ṣe sọ láti ká fi mítà mẹ́ta mẹ́ta kan lẹ̀ láàrin ọlẹ́yìn ọ̀gbọ́n ọlọ́run tába ti parí sọ láti ẹ̀já rọra sùn fúnra wa díẹ̀díẹ̀ kámọ agbàgbé kíkétí àdánwò bá dé ẹ̀ṣẹ̀ ló máa ń fà kò sí nǹkan kan tó lè kápò àti títọrọ àforíjì ọlọ́run bá kó foríjì gbogbo wa ọlọ́run kọ́ bá kápò ńlẹ̀ pátápátá aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur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 gbogbo àwọn àdánwò tá a rí gbogbo àwọn tá a rí nínú àpẹẹrẹ pé wa pọ̀ ní Ọlọ́run wa ó ń fi kínkínní pátápátá gbà bí wa nínú ẹ̀ṣẹ̀ wa bóyá ọ̀sán kan alára la ṣẹ̀ àbí ntẹ́lómi ṣẹ̀ fún ṣé ìjọ ni láti jẹ́ ìjọ tó lóore jù nítorí kí ọba. ó sì wá níjọ tí ọmọ pèèyàn lọ sí ibi káṣí dáadáa tí ọmọ akọ ìbàjẹ́ kọ́ làkejì ìgbà tá à bá ṣiṣẹ́ wa bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ ọlọ́wọ́n máa tara bẹ́ẹ̀ ya máa gbé aburú kúrò fún gbogbo àlòmà yọ máa tara bẹ́ẹ̀ ya máa lé aburú kúrò gbogbo ilé ayé ṣùgbọ́n nígbà bá ti fìdí rẹ́nu tá a kùnà láti wa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kò sí tàbí ṣùgbọ́n pàbùrọ̀ wọ́n ti fi mà wípé nígbà tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ ẹ̀ṣẹ̀ yìí yóò máa bí àwọn àyà oríṣiríṣi látọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa àwọn orípa tí ọ̀dà tí ọ̀dà tí ọ̀dà wa náà máa rí bí ká dáwọ́lé nǹkan kọ́ mọ́ yọrí sí rere bí ká fojú sùn kan kọjá tó tù bá ń tẹ́ bí kọjá yìí pé gbogbo bí tá a fojú oore sí aburú láàmú abáńbẹ̀ bí ká má mà di ìṣẹ̀lẹ̀ aburú tí ọkàn máa ṣẹlẹ̀ àrégbò àjálù lóríṣiríṣi torí ikele yìí ọmọ bá tẹ́lẹ̀ iná ni àwọn olùmọ̀ nípa Islam iná fi pàkíyèsí lọ sí ti wípé ká gbìyànjú láti máa ṣe àwọn nǹkan eré ìtòsí pé ọlọ́run máa ń ti torí wọn ó máa ń dáwọ́ ọ̀bínú dúró ó máa ń mú àwọn aburú gbogbo kọjá kọtọ sáwọn èèyàn láwùjọ tí wọ́n bá eléyìí tó yẹ kí èmi pẹ̀lú rẹ̀ ká mójútó Abi corona virus ń bẹ àbí corona virus ti lọ toróríṣiríṣi lọ́wọ́ àlọ́dọ̀ lọ wa ma ya'lamu junuda rabbika illa hu òṣìṣẹ́ni tó ma iye ọmọ ogun olúwa ẹlẹ́dàá rẹ̀ àti iye oríṣi wọn àfọlọ́wọn ọba nìkan agbàgbọ́ ti gbé àjàkálẹ̀ àrùn tọ́lọ́wọn bá máa fi dáhùn ìyàwó. ọ̀kan nínú àwọn ọmọ ogun ọlọ́run kò sì sí bọ́lọ̀ wọn bó ti lè ti dààmú àwọn ẹ̀dá rẹ̀ tọba wu ọlọ́run láti dààmú wa kọ́lọ̀ wọn ẹlẹ́dàá kọ́ má dààmú wa nínú àwọn nǹkan tó yẹ ká mójútó jama ó náà ní pé ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run ìtúbà ó náà ní kéèyàn pẹ̀sẹ̀ kéèyàn wá dojú kọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kéèyàn máa ṣe tọ́lọ̀ fẹ́ kó dènà ṣe tọ́lọ̀ fẹ́ kọ́mọ kábàámà lórí ètò ti wáyé gbọ́wọ́ rẹ̀ nínú àìdá àti ẹ̀ṣẹ̀ nítorí pé tí èèyàn bá fi lè túbá ọlọ́run ẹlẹ́dàá wa ó ní bó ti ti lè gbé àdáwò ńláńlá bó ti ti lè gbé yọ síyàn ní ilé ayé mi àti ìgbà téèyàn bá fi ilé ayé sílẹ̀ torí ẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ni. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ẹ̀yin arú ọlọ́ sọ fún wa pé ẹ̀yin arú mi ẹ̀yin tó ṣe é pé ẹ ti ta ẹnu àlà ẹ ti gbéra yín ta ẹnu àlà ẹ̀ ń ta ìdásíra yín nípa pé ń wá ìyà kórè ara yín. pẹ̀lú ìwà burúkú àwọn ìwà pálapàla rádaràdá tẹ̀ ń wò ẹ má sọ̀rọ̀ ìdínú níbi ìkẹ́ ọlọ́ ẹ̀yin ẹ máa tọrọ àforíjì torí pé ọlọ́run tó bá fẹ́ foríjì yàn kí ìtàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ pátá ni torí pé aláforíjì ọba ti kẹ́yìn ọlọ́run ẹlẹ́dàá wá ní. ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات wa anna Allaha huwa at-tawwabur rahim tí wọn ọmọ ní bọ́lá ló máa ń gba tútú bẹ́ẹ̀ yà wọn náà ló sì máa ń gba sàrà àti wọn bá lè àti kó ń lọ bá olùgbà ìtúbà tí ìdì kẹyìn lẹ́yìn ìgbà tó bá gba tútú bẹ́ẹ̀ ọlọ́run tó sọ nínú àyà mi wọn ni wọ́n huwa alladhi yaqbalu at-tawbata 'an 'ibadihi wa ya'fu 'an as-sayyi'at ọlọ́run ló máa ń gba túbà àwọn ẹrú ẹ̀ olóṣù máa ń sàmójú kúrò lórí àwọn aburú tí wọ́n bá lò ẹja túbà lọ sọ́dọ̀ lọ èmi fẹ́ túbà ìwọ náà fẹ́ túbà báwo láti ṣe túbà á ń kábàámà lórí ta ti ṣe síwájú tí ọ̀dà á sì nípinnu akàn fáàtì ní padà sídìí ẹsẹ̀ máa lọ́wọ́ ọ̀wọ́n bá ń tọ́sẹ̀kù fún aláyé àní padà sídìí ẹsẹ̀ máa ẹ̀ṣẹ̀ á lè jáwọ́ kó ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àní padà títí rẹ̀ mọ́. tọ́ba á jẹ́ pé ọlọ́run la bá tẹ̀ ó ti tó ike ká ta àwọn àpẹta wí. téèyàn bá wá tẹ̀yàn téèyàn fẹ́ túbá á fi kàn fún òun náà ní pẹ́ni tá a sẹ́wọ̀n á lọ bá a á jẹ́wọ́ ń tá a ṣe fún un. kó forí jì wá tọ́ba forí jì wá ìgbà náà láàyè túbọ̀ ọlọ́run téèyàn bá tẹ̀yàn astaghfirullah wa atubu ilayhi kọ́ran ọlọ́run mo tọrọ àforíjì rẹ mo túbá kọ́ran tó bá gbé yẹn lẹ́sẹ̀ ó dìgbà tó bá tó foríjì tí ọba foríjì yìí ọ̀ràn retí yín dọ̀gbìn dàgbìyà torí ẹ̀ sísẹ́lọ̀ ọ̀sẹ̀pẹ̀rẹ̀ níbi kára foríjì rẹ̀ ní wàrà ń lẹ́gbẹ̀ẹ́ ká sẹ́yìn torí ẹ̀ sẹ́yìn bá sẹ́yìn èèyàn gbọ́dọ̀ wá ọ̀nà láti wá àforíjì lọ́dọ̀ rẹ̀ láyé ń bí kótó di lọ́la gbẹ̀gbẹ̀ àlùkìyàm tí bàbá ò ní foríjì ọmọ tí ọmọ ò ní foríjì bàbá tí ìyàwó ò ní foríjì ọkọ tọkọ ò ní foríjì ìyàwó tóní kálukú ọmọ aran kan kápẹ́ ẹnìkan nu wọ́n tẹ̀wọ̀n wọ́n mú ládàá tiẹ̀ wọ́n fọ̀ wọ́n adé kó bá ti súnmọ́ra wa tó àmì sàmójúkúrò fúnra wa bó wàá lára àtàkùn. ẹnìkan àti sàmójúkúrò fẹ́nìkan jọ pé dàmìlíà torí ẹ̀ lànà bọ̀ Muhammad sallallahu alayhi wa lónìí tí nǹkan kan máa ń bẹ lọ́dọ̀ yín lónìí tẹ́ ẹ ti yín tẹ́ ẹ ti sí ọmọlàkejì yín ẹ tètè lọ bọ́kùn rẹ̀ lọ́rùn yín lónìí kó tó di lọ́la ọjọ́ tí ò ní sí wúrà tí ò ní sí fàdákàtà àfìyànjú àrùn ìfẹ́ gbélé ayé náà dáadáa yín ni wọ́n mú ni wọ́n fi tán bí dáadáa yín bá tán wọ́n akọ àìdáàdì ẹ̀ wọ́n akọ léyìn lórí ọlọ́run dákun ṣàánú wa nínú ìgbésẹ̀ láti máa gbé jàmá tó náà ní ká máa tọrọ àforíjì ká máa tọrọ àforíjì títú bá ọ̀tọ̀ títọrọ àforíjì ọ̀tọ̀ ó wà ní Sahih Bukhari àti Muslim pàdánù Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha adnaba 'abdun dhanban tẹ́lu ọlọ́run bá fi lè sẹ̀ ẹ̀sẹ̀ kan tó wá sọ pé ayọ̀rọ̀ ìrì olúwa ẹlẹ́dàá mi àdùnnàbùtò dẹ́mpẹ̀ntọ́ fẹ́rẹ̀lì mo ti dẹ́ ẹ̀sẹ̀ kan ọlọ́run dà pọ̀ forí dìnnà. فقال الله أبوه صحيح علم عبدي أن له ربا يغفر الذنب ẹrú mi mà dájú kó ní olúwa kan tí máa ń ṣàforí ní ẹ̀ṣẹ̀ wòye ọkọọdọ bẹ́ẹ̀ ọba tó ti pé ìdí máa fìyà jẹyàn lórí ẹ̀ṣẹ̀ قد غفرت لعبدي متفولي جارو ثم أذن بذنب آخر تيم باب ذنبي فقال أي رب تيم يقول ولدا أذنبت ذنبا آخر وأنا مدت تسميه فاغفره لي تسافرني رسمي فقال رب قل ولدا وصيبي علم عبدي أن له ربا يغفر الذنب ẹrú mi يكون ipò أني kan ó ní wọ̀nyẹ àkóso bẹ́ẹ̀ títí máa bí ara ẹ jẹ́ yìí ọ̀dọ̀kọ̀ fọ́ọ̀mù tẹ̀lé àmì mo ti forí jẹ ẹrú mi o pẹ̀lú yẹ fún ali máa ṣá látòní lọ́kọ́ máa ṣe tọ́ba wù ńgbọ́n jẹ́ pé tọ́ba ti tẹ̀ yọ tọrọ àforíjì tọ́ba ti tẹ̀ yọ tọrọ àforíjì torí ẹ̀ á gbọ́dọ̀ jẹ́ kí ẹnu tọrọ àforíjì wa kó sinmi o nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ kì í ṣe dandan káwọ̀ ọ̀mà ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ tá ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ tó jẹ́ ike wọ́n mú wa sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lẹ́sẹ̀ tá a sẹ̀ tó ẹgbẹ́ àwọn mẹ́rin mi sẹ́yìn làwọn náà ti tẹ̀. torí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa tọrọ àforíjì ní gbogbo ìgbà ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ anabi wa muhammed sallallahu alaihi wa sallam sọ nínú hadithi tí imaamu muslim gbé jáde lẹ́wọ́n lọ́mú tó dín ibú dada haba allahu bi sẹ́yìn bá sẹ́lọ̀ ni ọlọ́run bọ́ thumma yastaghfirun tí wọ́n sì máa tọrọ àforíjì lọ́yọ̀ òfin lọ́hùn yóò sì máa foríjì wọn. torí rẹ̀ à ń sẹ́lọ̀n kéésì kankan tójú òrírí a máa burú ni pé ká sẹ́lọ̀n ká máa tọrọ àforíjì torí rẹ̀ ká máa tọrọ àforíjì gbogbo gbà ká má jẹ́ kí ẹnu wọ́ dákẹ́ nípa ìtọrọ àforíjì ká sì máa gbìyànjú láti rí i pé báyìí ṣe ń tọrọ àforíjì là ń pẹ̀sẹ̀ nínú àwọn àgbésẹ̀ òun náà ni pé ká má bàa rí àdáwọ̀ lé ayé ká mi wọ̀ ọ́ má bàa gba àwùjọ wa tó á máa wọ àwọn àwárí àwọn asẹ́lẹ̀lẹ̀ tí máa pa aburú rẹ á máa ṣe gbogbo gbà ọlọ́run ẹlẹ́dàá wa ni wà á pè mí sọ̀rọ̀ ẹ̀dá tọrọfẹ́ yìí nà hàn wọ́n tó lè fẹ́ mi lẹ́yìn ìnà àtẹnáàtì yóò dẹ̀bẹ̀ nà sẹ̀yẹ̀ ẹ̀ máa gbé sọ láti dúró ní ọ̀sán tó máa gbé dúró lóru torí pé gbogbo dáadáa títẹ yìí máa pa àbúrú rẹ dáadáa títẹ máa pa àbúrú rẹ ẹ jẹ́ káwa náà ká ti dáadáa bá a ti máa pọ̀ di àwọn bọ́ọ̀lù táwọn akẹ́ bíbà wọ́n tún ti bẹ̀rẹ̀ Premier League wọ́n ti bẹ̀rẹ̀ La Liga wọ́n ti bẹ̀rẹ̀ Bundesliga gbogbo àwọn nọ́ńsẹ̀nsì táwọn apariwo síbẹ̀ là ń pọ̀ mọ́tíláṣí síbẹ̀ là ń pọ̀ di kásìlọ́ọ̀. owó lọ́lọ́ fi wo ẹ̀sùn ti pọ̀ ń bẹ́ bìbà jọ́kẹ́ jókòó lágbàá wájú ẹ wá wo mọ́sálásí wọn ìsanwó fún tó wọ ọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti pa mọ́sálásí láàrin ọjọ́ ti pẹ́ ẹlòmíì ò kalẹ̀ fọ́nà láàrin ọdún kan nígbà míì yọmọ sọ pé ni ọlọ́run kan rí à jahanna àwọn dáadáa tí yẹn bá ṣe anabi sallallahu alaihi wasallam oníṣẹ́ bá mójútó sọlọ wá ju mara àrùn lójoojúmọ́ tẹ́ǹsì júmọ́ láti júmọ́ àkàn sí júmọ́ àkàn sọláàtù ọ̀ràn àyàn sí sọláàtù ọ̀ràn àyàn mi rọmọdọ́nà kan sí rọmọdọ́nà mi ọlọ́run máa fi pa gbogbo ẹ̀ṣẹ̀ tó wà láàrin wọn rẹ lópin ìgbà tẹ́ bá ti dènà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn dáadáa wọn náà ní ká máa wàláì ntọ́ba wù ọ́ lọ láti ti wá sí lójúwájú ẹjẹ́ a máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ká máa bẹ́ lọ èèyàn ní máa bẹ́ lọ kọ́ máa rá bàbà níwájú ọ lọ kó sì máa bẹ́ lọ tọkàntọkàn tí máa jáde ọgbà rẹ̀ kọ́ máa jẹnu lásán láàfin bẹ́ lọ kọ́ máa jẹnu lásán láàfin bẹ́ lọ bí ẹni tí ń fa tẹ̀síbà sí fi gbọ́ kútúbà ọ̀hún fa tẹ̀síbà ń gbọ́ kútúbà ọkàn mélòó lọ́wọ́ àtúngáyà rẹ̀ ẹ̀rí pé ẹ̀sán jẹ́ ti wọ́ bẹ̀rẹ̀ ẹni tí ọba ṣàdúrà wà á máa ṣe tọkàntọkà kò ní jẹ́ pẹ́nu lásán ló ń mì ètè ló ń gbà ahọ́n ló ń mì àmọ́ kò sí nǹkan kan ọkàn anabi muhammed sallallahu ọlọ́run ọba kì í gba àdúrà tó bá jáde látọkàn afọnukọra wọn ní kí ni túmọ̀ ọkàn afọnukọra onáà lẹni tí ń fẹnu ṣàdúrà ṣàdúrà yẹn ọ̀dọ́kàn táwọn bá ń ta àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ẹlẹ́dàá káwa sọra pàǹpà àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ẹni tágbà wò bá bá òun náà nílé ròyìn bó ti bá wọn á ń bọ̀sibọ́sí tọ́wọ́ àwọn àǹkó ẹni tá a máa ti ṣe yẹ̀yẹ́ ẹni pé ńgbà tó bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nu wa à ń pa àwọn orílẹ̀-èdè tó ti kọ́kọ́ dọ́dọ̀ wọn ṣe yẹ̀yẹ́ ni à ń kọ́ lọ mú wa ni tọ́lọ́mùbá fẹ́ má wa náà ta ni wa lẹ̀ olùgbàgbọ́ òdodo fi ẹnìkan kan ṣe yẹ kódà kó ṣe kí káfìrí ló mú àjàkálẹ̀ àrùn oníṣẹ́ ìyàtọ̀ láàrin mùsùlùmí àti káfìrí kò sẹ́ni tí ó lè torí rẹ̀ sámọ̀ fọmọ làkejì wa ṣe yẹ̀yẹ́ àdúrà ọlọ́run kakó ńlẹ̀ kéésì lẹ mùsùlùmí lásán lẹ́ẹ̀mọ́ sẹ́kún kọ́ kakó gbogbo ilé ayé torí bo ni mùsùlùmí ò sí kò síbi tí mùsùlùmí ò sí kódà kó ṣe kó káfìrí náà ni wọ́n ń kúkú àánú gbọdọ sí gbogbo èèyàn ọlọ́run ẹlẹ́dàá akọ́bá kakó lẹ̀ torí di eléyìí kárànjì nínú ìjọsìn tọ́lọ́mọ bá tún fi pa wá láti ìtọ́lọ́mọ fi tóyàn kúrò nínú gbogbo bùkátà tayé àti tàkìyàmù bóyá kòrónà wà àbí òsì kòrónà oní ti àtọ̀ láti wa anabi wa àtàwọn ti láti wa فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم أذهب أن البأس وأذهب أن الوباء وأذهب أن البلد وأذهب أن الزلازل والنقم اللهم أنت القادر لا حول ولا قوة إلا بك وأنت على كل شيء قدير احفظنا اللهم من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ومن فوقنا ونعوذ بعظمتك أن نغتال من تحتنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله